أجعلتم بقاية الحاج وعمارة المسجد الحرام فمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات ورضوان وجنات لهم فيها نَعِيمٌ مقيم خالدين فيها أَبَدًا إِنَّ الله عنده أجر عظيم يَا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وَإِخْوَانَكُمْ وإخوانكم أولياء يستحب الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار آمين واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين اتل ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا ألفاظه وتحفظا لمعانيه إنه من أفضل الأعمال أتفهم مع قلة القراءة أفضله من المد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستمائة وستة وستون ألف منها أمر وألف منها نحي ألف منها وحد وألف منها وعيد ألف منها قصص وإخبار وألف منها عبر وأمثال وخمسمائة حلال وحرام ومائة تسبيح ودعاء ومائة تشبيه ودعاء وستة وستون نافع ومنصور ستة وستون نافع ومنصور أعوذ بالله من الشيطان الرجيم أجعلتم سقاية الحاج وإمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر جاد في سبيل الله لا يسترون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم أبدا إن الله عنده أجر عظيم بذكرك يا مولى الورى نتنعم وقد خاب قوم عن سبيلك قد عموا وقد خاب قوم عن سبيلك قد عموا شهدنا يقينا أن علمك واسع وأنت ترى ما في قلوب وتعلم وأنت ترى ما في الضمير وتعلم وأنت ترى إلهي تحملنا ذنوب عظيمة أفحنا وقصرنا وجودك أعظم سترنا سترنا معاصينا عن الخلق جملة وأنت ترانا ثم تفوتنا Ọlọ́run ọba adúgbò ẹ̀ látara orí rẹ̀ lára wa. Ìdíkiri kàyà máa ń láliwà rọ́nà dáná mọ́. Èyí tó o fi gbádùn wá sí tó o ní a máa rí nígbàdùn ìrántí rẹ ìjókòtọ̀rọ̀ rẹ. Ọdún jòyìn lọ lára wa ìkí ọlọ́run ni. kiri kẹyà. ẹlòmíì bó ṣe ń rí ata ìjókòó ìrégbè lọ́jọ́ lójú ẹ̀ alámarí àṣọ náà rọlẹ̀ tó wa. màwòlá lọ́wọ́rọ́ ọ̀rí jó ní òkè ọlọ́run ni ò pé ní da nǹkan dáadáa lójú ẹ̀. ọba tó pè yìí ní nǹkan dáadáa nǹkan olóore tó pè bẹ́ẹ̀ lójú ọpẹ́ mà ní fọlọ. bìbí kiri kàyà Maulana wà rọ́nà dáná mọ́. bẹ́ẹ̀ sì ni kò sí gbádùn kankan bí nkankan ju gbogbo ohun tí èèyàn bá ń ṣe tí fi ń rántí ọlọ́run lọ. wàkọ́rí kọ́ bá kọ́ mọ́ àgbàbí lè kábọ́ ní àmọ́. gbogbo ẹni ọlọ́run ọba fi rú ọ̀nà tàbára wa yìí mà gómìnà ọlásìkò tí ó fi máa jókòó rántí ọbẹ̀ tẹ́mi tí ẹ̀gán lè máa sọ fún un pé tí mo ṣe ìtọ́lọ́hún ni. tọ́jẹ́ pé gbogbo ohun tí wọ́n lásìkò rẹ̀ tí ìjọ ọ̀jẹ̀ mọ́tò ọlọ́run ni wákọ̀. ọ̀pọ̀lọpọ̀ bàbá ọmọ àǹdà mi ìdàkọ̀jẹ̀ àmọ́ wákọ̀ lè kọ́ bàbá ọmọ àǹdà mi ìdàkọ̀jẹ̀ àmọ́. ọlọ́run ọba wa dúpẹ́ àwa jẹ́rìí nítòlódó àfi èyí tó ń ṣe fún àyè gan máa wí pé à ń na ilé. ṣèyídì náà yàkí náà à ń na ilé màgáwá àti ọ. kèé sàwọn aládámà tá a mọ̀ yìí wà wá ká dámà. Anna ìwọ ló fi mọ̀ wá ìmọ̀ rẹ ló gbòòrò tó bẹ́ẹ̀. Anna ilé màgáwá fi hàn wá ń tọ́tọ̀rọ̀ máa bí tọ̀mí rè wá tààrà. gbogbo tí ń ń gbà ya wa lọ́lọ́run rí ẹnu tá à ń sọ jáde làwa mà ní tí lọ́kàn wa ẹnìkan wọ ọmọ ọlọ́run nìkan lọ́mà. ìlàhí àdúró wa mà tóbi pọ̀ ọlọ́run à ń fi jókòó iná ara sí ọlọ́run wa. àṣà náà wàtò sọ́rí náà wàjú أذانا وغفرنا وجودك أعظم Ada béèyàn bá ń tan rẹ̀ ni ọ máa wo rẹ̀ ń wo gbóhùn da àdá àsáná iṣẹ́ ọwọ́ ọ̀dà. Àsáná wọ́n bá ń sọrí náà wájú òdòdó ká. Ọ̀rẹ́ ìta ọ̀rẹ́ ìta àwọ̀ ọlọ́run ló tóbi. tá a tún fi ń rí ra wa bá a ṣe ń ríra wa ọ̀rẹ́ ẹ̀tọ́ ọlọ́run ló tóbi. àṣà àná wà bá. la fi ń rí ká kì í bọnu la fi ń rí ká fi mọ̀ kọ́ orí ọlọ́run ló tóbi kì í ṣàwàlà dáa tó bẹ́ẹ̀. Asana wa kaha, sarina wa juhuduka damu. Satarina ma asina. Satarina ma asina. Anile khaliki gafulata. Bó o sì pé jumulata. Jumulata.

ọmọ èèyàn lápá wa ká káfẹsẹ̀ wa pamọ́ fún àkápá káfi pamọ́ fọlọ́hún ẹbí la fi máa ń sọ̀tàn ọ̀kan náà àwọn àdí tọ́fẹ́ mọ̀rọ́bí tọ́fẹ́ káwọn ọmọ akéwúké lẹ́kọ̀ọ́ tó bá ti ń bà lé ni kí máa pa adìẹ wọ́n má dùn níbi tẹ́nì kankan ó ibi ò ti ní rí ani wọn ó ti lọ dúbọ ẹ nígbà òdìjọ kejì kálukú ń gbádìí ẹ tiẹ̀ kalẹ̀ àbá ọmọ abéèrè pé nbọ wọn ti pa tiẹ̀ ẹlòmíì pé yàrá ìyá àwọn ngbà wà ní kìsìn lòún pa ẹlòmíì á ní kìsìn lòún ti pa tòun ni lòún ẹlòmíì á ọsẹ lé tàtàrí náà وأنت ترانا ثم تعفو fún wa ní. Ìlòjó tún fi ń rọ̀ fún wa tá a fi ń gbèmí tá a fi ń romí mu. Àánú Ọlọ́run ní iṣẹ́ wa kọ́dà débẹ̀. Ọlọ́run àdúpẹ́ nínú àwọn ọmọ ni pẹ́ díẹ̀ díẹ̀ àbọ̀ àwọn pé ọ̀pá díẹ̀ díẹ̀ ní Adi tẹ wíre ṣùgbọ́n ìbápá májẹ̀mú tẹ fi lé ọ̀nà ọ̀jẹ̀ fi ṣeré pa. àfààní májẹ̀mú wo ọlẹ́yìn lẹ́sọ pé ká pa níbi tẹ́nì kankan ò ti ní rí a. àbálọ̀ wàá rí nínú gbogbo yìí ó rí bí èèyàn ò ti ní rí ọ náà pé kò sí ibi tó ju ọlọrun ò gbogbo mo ti ń kan téèyàn ò ti mi tí mo fẹ́ ń dúgbò ẹ̀ ní ìrántí mi lókè. فترنا غافنا عن الخلق جملة. bàbá òyì ló borí bó lẹ sí mọ̀wé bàbá kọ́ tapò òkè bó òyì ló borí kọ́ ọpọ́ bá yí òrì ọ̀tọ̀rún wọ̀. máa tẹ́tàrà náà tó máa dáàbò wá dára àmọ́ máa tẹ́tàrà náà tó máa dáàbò wá dára àmọ́. ebó ń ṣẹ̀dẹ̀ fún wa ni. òun la tún fi ń yọyì bí ìgbà tá a lẹ́sẹ̀ lọ́rùn ẹ̀sẹ̀ sì kọ́rùn wa ṣùgbọ́n èdè rẹ àtàánú rẹ ìníkàlùkù wa là ń jẹ ọlọ́run àdúpẹ́ àbá wa ń sọ fún ọmọ akéwù pé wọ́n lọ gbọ́ kí yé ìta fẹ́ yẹ̀wò lára yín nù tá à ń kọ́ yín àwọn ọmọrọ ọbù zero lọ lọ́wọ́ akàn ọmọ akéwù tí gbogbo dídẹ sáyẹnsì kan kún fásìrí kọjọ àṣírí ó ń kọjọ àṣírí ó ń gbogbo ẹ̀ ń bi léèrè náwó àti sọrífù nítorí bàjẹ́ lọ́dún eléwọ̀n kọjá a ní tí ọmọ sọrífù ọ̀rọ̀ sọrífù ní bóò ni ó ṣe máa hàn án tí ó fi dúó láàlọ́ ọlọ́run júwe ọlẹ́ èèyàn ọ̀dà sọ fún un pé ni ó ṣe fi dúó láàlọ́ ọlọ́run fi ní hànkàn míì àfi kó kóra dúró ọmọdé bẹ́ẹ̀ bọ́ bá ti bọ́ bẹ́ẹ̀ ọ̀bọ̀ páńpẹ́. ọ̀tẹ́tẹ̀rọ̀ rẹ̀ ọ̀mọdé torí gbogbo àǹtí díẹ̀díẹ̀ ni wọn náà gbàdé bí ẹ awo ọ gbàdé bí ẹ bọ. ọba débi táwọn afẹjẹ yẹn. ọba débẹ̀. ìyẹ́pẹ́ yóò ti bẹ̀rẹ̀. nígbà téèyàn téèyàn tó kọ́ ẹran débi ọgbà àgbàdo alágbàdo tó ti ń sàgbàdo sí tó fi gbàdo sí tó sọgbà sí lẹ́nìkan wá darandé tá à sọ fún pé sóòrí kókó wà ń bẹ̀ ní ọlẹ́nu ẹgbẹ́ bíi nìkan lẹ́rọ ó ti jẹ. Ah, yóò wọ́kọ̀ bó ti ṣe. Enu ayé alukuraanu àtàdé yìí kan nìkan làwọn máa hàn ah, ọ̀dọ̀rẹ̀ àwọn kan tàn wọ́n gan ara wa pamọ́ ni gbogbo ẹ̀ lọ́lọ́run rí. àtẹ̀tẹ̀rọ̀ náà lẹ́tà náà fi náà fi fọ́ wà ládàánù pé má kó bá wa. èèyàn lè ráyà kúránù ó ní dúró ń bẹ̀ mọ́ ní dúró ń bẹ̀ mọ́ àyà fi kọ̀yìn sí tán po wọ́n sì bára rí lọ. bára rí lọ ìbá ìbára rí lọ ní kálukú náà tún fi ń wọ ẹgbẹ́ ibi ibi wà lánìkan láwọn àyà ló ti bẹ̀rẹ̀ àti mọ̀bí ọba dé nísìnyí àti ó ti jìnnà jìnnà bí òkú rọ́bà ìyẹn dúró alahalalu bayinu walaharamu bayinu àdìsí tí ó gbé kanú wà bẹ́ẹ̀ náà wù má wù múrú mùsàlẹ̀. àwọn ọ̀ràn kan ń bẹ aláàlí wà tá a mọ̀ ṣùgbọ́n àwọn akẹ́kẹ́ tún bẹ torújú tá a lè pè láràámù tá a lè pè ní àlàálì anábì wá ní gbogbo ẹni tó bá fi torújú torújú tó gbé jùlẹ̀ tó ní ìwé torújú nǹkan ìní débẹ̀. amani sábà subhad. ẹni bá bẹ̀rù torújú fèsì ìtọ́jára mù nìkan lọ bẹ̀rù tó tún bẹ̀rù torújú yẹn pé ìní débẹ̀ fakọ́dé sábà àlìdíìnì wà ẹ̀dì. ó ti wọ́sí àti kẹ̀kẹ́ àfẹ́sì ẹ̀ ó ti fọ́nù òfèèrè yí ẹ̀sìn ẹ̀ náà ó ti fọ ẹ̀sìn ẹ̀.

kọ gbọ́ kó yọ ọ padà sọnù káyìn torí ǹtẹ god alamusala ẹ bá ní wáyé fáwọn àyọgbà àti ajẹ wọn sọ lẹ́nu bàbá wa ni bí ó jókòó sí lánàá náà. bàbá mi ọ ti sinmi díẹ̀. ọlọ́run màálí ogun yín kọ́lá àlùbáríkà. ọlọ́run àti tóbi ọlọ́run. Bàbáni sábúrò àlèdé ni ìwà àmì. Ọmọ wọ́nà tó fi máa dáàbò nítorí jẹ́ súpọ̀ àǹgá gbọ́dọ̀ sá fún. Ọ sá fún. Wọ́n máa ń wọ́kọ̀ àfi ṣubú. Bẹ́ẹ̀ yẹn bá ti wá kó sínú ṣubú àǹtó rújú yẹn. Wọ́n máa fi haram. Bó ṣe bọ́nu àràmù kò ní mà. Kàráì yàrá. Bẹ́ẹ̀ díẹ̀ ni ẹni sábà fẹ́ràn nìkan láwọn ọ̀ràn fún wa. Ọlọ́run ló máa lọ bẹ̀ lónìí o. Lórí inú gbó tá ọ̀pọ̀lọpọ̀ tá a fa àwọn ọmọ ọmọ kálàmù mú débi yóò ní wàhálà wọn náà ti ṣe wàhálà lọ ìgbà jẹ́ ṣẹ́gun. wọn náà ní ọtúnbí tó lé ẹnu tọlọ́run tọlọ́run ẹnu ayélujára làwọn máa hàn àwọn òní hàn jùlọ máa wo rẹ wò wo gbogbo tó ń gbà wọ lọ máa wò sáyà lùkùránù ni ọ máa bù lójú ẹ máa fẹ́ ẹ máa béèrè gàrí. gàrí díà. nínú àlùkùránù máa wo lọ́wọ́. àdúlùbọ̀ díà. ọjà gbà ọkàn jẹ kó lọ. dúró níbi ànábì àtàwọn tí fi eh, ẹ̀ máa ní àtẹ̀lé sí ní dúró sí òun la fi o. ọ. alhamdulillah àtiwájú èyí tọ́lọ́run kó wa jọ sí oríire ni àdúrà tó kù ní ká máa ṣe ni pé máa lapa àti ń gbọ́rọ̀ ẹ wò gba ti bẹ̀rẹ̀ náà kó ṣe tẹnu tọdún yìí nìkan àti ń gbọ́rọ̀ ọlọ́run ẹni tó ń sọ lára àwa tá ni ó ṣe lapa nínú sẹ̀mí lapa lọ́dọ̀ àwọn tànà wọn ọbẹ̀ nu wọn ṣé kí ni abẹ máa kanra ẹlẹ́mìí pé àwọn tí ọ̀ wá sí ẹni tí ò kan nínú àwọn tí ń jẹ́ tí sojú bí wọn náà o ṣe rí sójú tẹ́mi náà rí wa náà ni nàjàṣì kò fojú kan wọn ò sì náà ké fún tó fi gbẹ̀sìn tó fi gbà tọkàntọkàn ní nàjàásí níjọ jáfàrù tí wọn mẹsìn lọbẹ jáfàrù tó yá àná mú lọ ebi làbí máa ra létí lọ́fàá tánàbí fi sọ pé torójà fàrù ẹ̀bùn ẹ̀ máa ń rí yà tí yà òun lẹ̀bùn obìnrin tí ọba nàìjíríà ti ń gbọ́ gbà tán ló fi ránṣẹ́ sànàbì lóní kànàbì ó fi ṣaya ngbò tún gbẹ̀sẹ̀ tán ó tún fún ìkan ránṣẹ́ sànàbì tún máa rẹ́pọ̀ ọbẹ̀ lè jáwó lọ́wọ́ o ó tún bẹ̀ mọ̀ ránṣẹ́ gidi lànà sọ wípé bí bí fati khaibara ambi kudumi jafari ló fi sọ̀rọ̀ ó ní bí àyíhì máa furahu níjọ jafaru dé torí jóde níjọ náà ní fatu khaibara àsìkò dídíẹ̀ ni wọ́n lọ jagun aibara tí wọ́n ń tẹ́ ṣẹ́gun àsìkò náà ni jáfàrù dé jáfàrù ló sojú ànábì lọ́hùn ní habasha láfíríkà ń bì ní ọba ọba abasha wà nàjáṣí ní Ethiopia òní wọn sáwá gbà kan lé tilẹ̀ rọ́ lọ́hùn òní wọn sáwá fún ìjìra agbada tó sọ̀rọ̀ ẹ̀ díẹ̀ náà wájú wọ́n sì tún débẹ̀ wọ́n tún tẹ̀sín kárí lọ́lọ́mí ìbá ti dẹ́yìn ó di ìdàkúdà ní ìdà tí máa ń bọ̀ wá lé ní ọ̀rọ̀ àmọ́ fa fún ṣòkòtò òkè wọ́n lè pé ọmọ ọmọ dáadáa ni àràtí ń dánwò lẹ́yìn odi ojú bàbá gan bá tó yóò gbóhùn òbí máa rí bàbá fẹ́ délé nù náà ẹlòmíì ká máa tàn bàbá ìjẹ ọlọ́run jẹ láti pẹ́ ní ọkàn náà ká pé ìdí bàbá fẹ́ nù náà lọ wọ́láwà náà pàtó nílùú kan bàbá já orí pẹ̀lẹ́ adé. Hmm. àdánwò ní òun ló lọ bánàbì sóyigi nítorí pẹ́fẹ́ ẹ̀sìn gbogbo ohun tó bá ti jáàsà ákìdù ẹ̀ jáàsà fi hìlì wàkàlà. nínú òfin ẹ̀sìn gbogbo tá a bá máa ta kókó ẹ̀ láyé ọtọ́ a kí ọ ma lọ ta kókó ẹ̀ kápò yàn bá ní ta. ìlú bí kò fi owó lọ́mọ lọ́pẹ́ lọ ra kà wá. tí ọba wà já ni ìwọ ẹ rere ọlọ ó dín pẹ̀lú owó ẹ̀ ọ̀fẹ́ gbà náà mo fẹ́ fọ ọ ra nǹkan báyìí ń ní nǹkan báyìí èmi náà ta nǹkan báyìí ń ní ni tí wàkálà ọba jáàsà ni ò lè lẹ́tọ̀ọ́nù sẹ̀rí ọmọ lọ pé lọ́ra kan wa. tọ́ba wa rà dé bó o rí ó yà mú lọ padà ọ̀rọ̀ mi sọ lẹ́tọ̀ọ́ ẹ̀ yìí bá wá bá wàkálà gan ewu tí tó ní ìdí àtijókòó kéne. nínú ẹ̀ náà ni ìyàwó èèyàn lè wà ń lé afẹ́fẹ́ ìyàwó ní ìsìn mo lè rán àwọn ọmọ mi lọ pé ẹ lọ dúpẹ́ ìwọ láwọn fún mi lẹ́lẹ́ àkàn ẹ lọ wò ọba ti bu ẹ̀yìn ọmọ ẹ dáhùn rẹ̀ abájì fún yẹn máa mú wálé kò sí wọ́n bẹ́ẹ̀ wọ́n mú kan náà wálé fanabi láti Ethiopia ó sì gbá mi ọgbà ọgbà Yusuf yìí kòjúmọ́ lọ ọwọ́ akọ ọsẹ akidu ọwọ́ akọ bílù wìkálà èèyàn lè fi ìyàn pé ọlọ́bóhùn tàkókò ẹ̀ hmm, tí wọ́n bá ti jọ wọ́n bá ti tó lámarin ni ó sì ti wù ú olówó náà ti parí. bàbá tó sì ní ká ẹ sí lóhùn ṣe kí ni òyìn ọ̀dà kò sí wọ̀n bẹ́ẹ̀ lọ sẹ̀ríà. ìgbà jábọ̀rù wa mú ìyàwó dé ànábì níbi ayé ìmọ̀ àfúráwò. èwo ni dunú sínú méjèèjì inú tọ́lọ̀ ń ṣe fún mi lónìí. bìfátì ìbára ṣé ogun àìbára tọ́lọ̀ ní káwọn mùsùlùmí tí wọ́n jẹjà ń bẹ̀ ní kí n máa yọ̀ sí. kíkùdú mi jà fárì àbí jáfárì tó dé àti ní dídé jáfárì ní kó mú kíni bọ̀. Ah, ayọ̀ bẹ̀ náà <laughs> ayọ̀ tí ń bẹ lábẹ́ bíkùdú mi jáfárì torí pé ń gbòdó mú kíni bọ̀ ọmọ ẹlẹ́ àmáríyá bọ̀. jazallahu anna kulla khairi muhammadan faqad kana mahdiyan wa qad kana hadiyan. èyí tá a kì débẹ̀ ni pé ọlọ́run kọjọ́ máa rọ̀ á lọ́rọ̀ lọ́rùn ká lè máa lo ohun tá à ń gbọ́ áyà nìkan èmi tá a ti débẹ̀ nù òun lọ́ba nàìjà sí gbọ́ ọ̀gbọ́n jùlọ yàsín níjọ jáfọ́rù ẹ̀ ilẹ̀ díẹ̀. ṣùgbọ́n nítorí wípọ́ máa kínyá ó dúró torí wọ́n ti lọ bà wọ́n jẹ́ kí wọ́n tó dọ́dọ̀ bá Nàjáṣì. ìmọ̀ ọlọ́run ti fẹ́ náà nínú oní ọ̀sọ̀rú èèyàn tí wọ́n ṣe. jáfàrù ọlọ́run sì ṣe ní sọ̀rọ̀sọ̀rọ̀ lóòótọ́ a ti wùwà ìmọ̀ kan ṣáájú náà òsàlà wa forí balẹ̀ fún wànákùlù sórí dẹ́ e, èyàn tún èyàn tún ṣe ìsìláàmù má kó o tún bá máa rántí ká nígbà tá a wà tá a wà ní ọdọ wa tá a bá gbé àkàrà ọdún kìíní kalẹ̀ báyìí inú ẹ ló bù èyí ló tún á rántí tó tún á rántí omi á tó nígbà tí ó jẹ́ ń bì ìdárántí àka ẹ̀jẹ̀ fún jẹ̀ríjẹ̀rí ló jẹ ìyá eléhùn kéèyàn rántí mà ọmọ rántí àwọn tí ọ̀dà tí Islam tó wá mú dáadáa dé olóòwò sàlàwà forí balẹ̀ fún gbàùn náà kúlù lìmẹ̀ ìtàtà òkú bété òkú bété ẹran tó ti kú dàálẹ̀ òun là á jẹ́ wà náà tìlífà wá iṣẹ́ gbogbo wa bàjẹ́ wà rúrùn.

àwa ti do lóríire àtàbà àtàláwò ìlera rọ̀ṣọ́là ọlọ́run bá gbé òjíṣẹ́ tí a ń sọ̀rọ̀ ẹ̀ fún ọ tí a ń bà jẹ́ fún ọ ọlọ́run gbé dìde sí a òun lọ gba mímọ forí balẹ̀ fóòsà lọ wa ẹni tí a bú fún ọ òun ní ọjà ajẹran tó ti kú olóòórùn òun ní ọjà ajẹmọ́. yàtọ̀ ọlọ́run àná ọlọ́run ọ̀sán lẹ́sàrẹ́ o. kúlẹ̀ ọ̀gá ìrìn múnà màdá. àbí. Ọ̀kọ́dé kánà wá tí máa òbí wa Gbogbo rúrùn, lọ́wọ́ wa. Ẹni Ọlọ́run rán sí wa nù. Wa kana Rasulullahi ruha Ọba sí. ọwa nsọ sọ fánàbì wípé nsọ sọ fún jáfàrù pé wọ́n jáfàrù àlìmọ́ àkàṣe ń mímọ́ ṣé ń bẹ lọ́dọ̀ ẹ báwọn nínú tọ́ba rẹ fi hàn sọ́wà lọ́dọ̀ ẹ jáfàrù nínà àwọn àwọn èèyàn wọn ò ní kó ń bẹ tó kò wọn bí bí wọ́n bá ti ń bí wọ́n bá ti ń kà á ni wọ́n máa fi ó rí. gbogbo wọn ti ń pẹ́ ká gbìyànjú ká máa ké alukuraanu ká máa àṣìgbìyànjú àṣìgbìyànjú ńgbò tí rẹ́nìkan sọ ajá pẹ́ẹ́tì balẹ̀ ìwé tọkàn ọ̀nà òkè mọ́ bàtìrá àfa kan tó ń dé ọ̀sọ́ jájà àti wọ́n bá díẹ̀ lọ ẹ bá ti ya kínní tí àfa bá ti gé wọn tán ẹgbẹ́rẹ́ sí mọ́ olóhùn sì kùn yúnmúyúnmú bí oyin ọba ti kùn tán ó gbé rẹ́sì fún. ṣé lóun làwọn èèyàn àpọ̀ máa wọ́n kéwù débi o ṣe ń lo kéwù náà ni ayé ó wáyé yóò gbé lọ́mọ àwọn wà kéwù. mélòó lórí náà tó ọlọ́kùn yúnmúyúnmú fún tó fọmọlé ọlọ́ pé kọ́ wá kéwù yóò fi lé ọlọ́ yóò pọ̀ mọ́ náà máa kùn kiri bí ìgbà tí ì sẹ́rù bó ti ṣe lọ́wọ́ wàá wu ẹnìkan tí ó gbé lọ́wọ́ ìfọ́ máa lé kéwù ó sì ń bá akáwọn tó sọ kéwù dà tó sọ́dà gbé. òun fi pamọ́ lé ọdún àti báyìí fi yà sí ilé owó ló kú àbí. a torí ọlọ kéwù tóbi jù lé gbogbo àwọn àfáà wa tí wọn wà á rìn náà sí wọn jẹun ẹ káwọn ọmọ kéwù amọ̀sọ̀tàn ọmọ kéwù so torójú ọ̀nà tó ti yà ní ìsìn fọ́ọ̀mà kéwú bẹ́yàn bá ké dáadáa tó kéwú gidi nítọ́ jẹ ọlọ́run ó ṣe fún ọ. káwa má sọ tẹ́lẹ̀ òun ká sọ tá à ń bàbá tí ò sójú ọ̀nà kankan ju wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn tí wọ́n wá jẹun. wọ́n tún jèrè. ọlọ́run alùpùránù ń bẹ lọ́dọ̀ ọ̀hún ẹbẹ ni tí ó ń gbọ́jọ́ ayé kéwọ́ ẹbí lè rè pé sí kùránù ń bẹ lọ́dọ̀ ẹ̀ ìpàtìwẹ̀ lómi ọ̀hún lè dá fáti àkàdélé kò lè dáka ẹnu ìjọ ọ̀hún náà ni wákàtí máa tún lápò àgbà àfa àdé ọba àdúlẹ̀ lẹ́nà ọ̀túnpọ̀ ẹ̀ lọ wọn sì kówó lẹ̀ lọ́nu ọ̀sán àfa lọ́nu. òfìlẹ̀ ń bá wọ ọmọ kí ó sọ̀rọ̀ ní o ọmọ kí àwa lélẹ̀ ń kàn ká lè yíra padà. ọmọ jẹ pé tí èsè nkankan làákàkún wọn sì tún fẹlẹ nkáwọn èèyàn míì lọ ọmọ ká sọ lẹ́yìn aláìmọ̀kan yóò na àwọn alẹ ṣùgbọ́n àti kálùbáríkà yàrá ọjọ́ yọba pàdé kí ọmọ o tí kálùbáríkà ọdẹ ọgbọn ti rí i akọ. ó ń kágbádá kiri ó ti kálùbáríkà ọkọ rí oúnjẹ àkọ́kọ́ rí rí ọmọ tí ò tó ọdún òṣèlú ẹka ọmọ tó ti tó ń gbé tó ń gbin tó ọjà yóò gbádùn mélòó àìmọye irú ti ṣe di nǹkan gidi. Ọlọ́hun ma mà ọba nàjàásí ní kó ke oníke kà fún mi ọba ka bẹ̀rẹ̀ mariam wọn ló ké fún jọ́nà bísí ń ké bàbá ká nàjàásí nàjàásí kú ẹkún bẹ̀rẹ̀ sí ní sunkún kéde nàjàásí dẹ́yìn bá mọ̀ tán kò ṣe kó gbọ́ládùn o. bẹ́ẹ̀ bá mọ̀ tán dáadáa ẹnìkan ní bá tún tí jáfàrù wí ṣùgbọ́n tí ń bẹ lára ẹni tí ń ké Qur'an nígbàgbọ́ àtìpáyọ ọlọ́run òun ẹni tí ń fún ẹ wo ọjọ́ tí ń ké fáwa tá a mọ túmọ̀ wa tọ́lá ẹni tí ń ké kò sí lọ́kàn ẹ̀ òun lọ wà òjò dénú ọkàn tí a náà. díẹ̀ ló kù tí bá ṣe bí kọ̀ọ̀kan òun ní àtàpọ́nlé àtìbẹ̀rù ti kù lára alukuran òun náà ti fẹ́ẹ̀ di akẹgbẹ́ lọ́dọ̀ àwọn èèyàn orin ó kù máa lórí àwọn àfáà ń máa wò lórí wọ́n jọ ń ṣe tíátà ni ni jọ ń ṣe eré bẹ́lómi wọn máa pèjúwe wá etí lọ ní ẹgbẹ́ níjọ níjọ òkú níjọ òkú ìyá tọ́ndà níjọ òkú bàbá sòyìnbó òṣòṣà yìí kí ló kàn ọ́ fà kí ló kàn. inú ọjọ́ lápá ẹnu nìkan ẹnu nìkan oní ti ń jáde kò débó kò nù ọkàn njọ jáfàrù ń ké etí ń ké lápá ẹ lọlọ́ọ̀ni ọlọ́ọ̀nù ọ̀kan ìmọ̀lẹ̀ kuránù ní lọ́ọ̀nù ọ̀kan nàjàsí òkú ẹkún tínúgbẹ fi tutù ẹkún ẹ fàbàkà àtàkùfàtò gbogbo àwọn ẹmẹwẹ gbogbo àwọn tí wọn rọ kiri kẹ pátá gbogbo náà ní ẹkún pẹ̀lú ẹ ó sì gbà fún islam ẹ̀ náà yàtọ̀ ké fún un tó ń fi gbà fọlọ́mù ó kú ọwọ́ ọtí àwọ̀ ìnálẹ́bàárí yàtà àfihàn ọlọ́run látara ẹni ọlọ́run rán sí wa títà nábì wa Muhammad ìnálẹ́bàárí yàtà yàwó màmá bò àfò àhàmàdá. إن البرية يوم ما بعد أحمد نظر لا لها فبدل حالها نظر لا لها فبدل حالها بل كرم الإنسان إن اختار من خير البرية نجمها وهلالها خير البرية نجمها وهلالها وهلالها إن البرية إن البرية يوم مبعث أحمد يوم مبعث أحمد نظر الإله لها فبدا لها لها نظر الإله لها لها بل كرم الإنسان حين اختار من بل كرم الإنسان حين اختار من خير لبرية نجمها وهلالها خير البرية نجمها وهلالها إن البرية إن البرية يوم مبعث أحمدا gbogbo ayé pátá níjọ ọlọ́run ti gbé aṣíwájú ẹ̀dá anábì wa muhammad dé. إن البرية يوم مبعث أحمدا. نظر الإله لها فبدل لها ọlọ́run fi gbogbo ayé ni ọ̀tara wíwò tọ́lọ́run wo gbogbo ayé pé àrùn jìṣẹ́ kan sí yín bá dàlà àlàá gbogbo tẹ́yẹ bá bọ̀. láì dá ọlọ́run sì bá wọn yí padà sí dáadáa. bàlíkà ramali tààlà ìlà tààrọ mi. خير البرية نجمها وحلالها وهلالها خير البرية نجمها وحلالها. àpọ́nlé lọ́lọ́run fi aṣíwájú ẹ̀dá ànábì Muhammad sí fún wa ó kọ́ àpọ́nlé bá gbogbo ẹ̀dá tọ́lọ́run dá látara ìṣẹ̀ṣà anábìwá Muhammad. Ó kọ́tọ́ mi ìyẹn rí ọmọ àpẹẹrẹ ọba ń pera rẹ níràwọ̀ gbogbo ẹ̀dá ṣàpẹ́lú wọn pé yóò pé ìràwọ̀ lòun òun ràwọ̀. ẹni olóore ju ọlọ ọlà náà Muhammad. ọlọ́run ọ. ibi àti sinmi lánàá ọlọ́run arawọ́ sí ọ ètò òfin mà wá nù ọlọ́run má ọ. ọlọ́run sọ fún wa pé kọ́ yàtàlá أجعلتم سقاية الحاج سبب ولا وسقاية الحاج وإمارة المسجد الحرام ẹni tí ń fún àwọn alálàájì lómi sẹmọpá ti mẹ́nu kan wípé Abbas òun ní ń ṣèyànra nígbà tí wọ́n wà nípò àjàhìlíyà. wípé efe sọ wípé àwọn oníṣẹ́ rẹ ni nítorí fáwọn wà nípò aláìmọ̀kan táwọn òṣìṣẹ́ láǹdà ń jẹ́ kẹfìrí àwọn náà níṣẹ́ rẹ wọ́n wá ń bi léèrè pé kí ni iṣẹ́ rẹ yín oníṣẹ́ rẹ àwọn pọ̀ àwọn máa ń fún alálàájì ló mímú àwọn làwọn máa ń tọ́jú kàábà. Ọka tọpọ bá si ní ìbẹ̀rẹ̀ tafsir ní dínú fi sọ àyà yìí kalẹ̀ pé ajá lè tọ àṣẹ ọyàtàlẹ hajj wa imamata al-masjidil haram. ẹ fẹ́ fi pé ẹ̀ ń mu ẹ̀ ń masáàsì haram. wé láàyè ẹ fẹ́ fi ẹni tó gbọ́ ọlọ́run gbọ́ kẹyìn gbọ́ ẹ fẹ́ fi wé gbàgbọ́ àìgbàgbọ́ yín ń ẹni kankan wájú ọlọ́run. wàjà ọ na ńlá. àtẹni tí ń jagun ọlọ́run ni wọ́n jọra wọn. láyà àwọn míì ti gbà wípé nínú àdìsí ọfẹ́ dá ìṣìkàlù lẹ̀ ọwọ́ àánú àdìsí kan tí ìmáàmù mùsùlùmù gbà wá látọ̀dọ̀ nùmánù bùnú bashir ìndà mímbàrí rọ̀ṣúlìlá ó ní mímbàrí ànábì ló ń wà njọ́ kan fàkọ́ọ̀là rọ́jù ló ń ọkùnrin kan wá ń sọ pé wù bá lí ala amalu Amala bá dàlí islam. bá a bá tiẹ̀ ní òṣìṣẹ́ kan mọ́ tí òun tún ṣe nù ìsìláàmù ìlànà òsìkí alhaja ẹnu pé mò ń fáwọn alálàájì ní omi mu ẹnìkejì ní èmi náà wọ́ọ̀rì iṣẹ́ kankan mọ́ nínú ìsìláàmù yìí lá ánú amíra masjid alharam ẹnu wípé bí máa ń wá mi wọ́n bà nínú haram yìí ó ti tó mi bí n kankan mọ́ nínú ìsìláàmù ẹnìkẹta ò ní. òun náà láwùbálí aláàmọ́lò ala sílá ẹnu pé mo gba ìsìláàmù yìí bí n bá ní iṣẹ́ kankan mọ́ tayọ aljihadu fi sabilillah àbí tayọ gbọ́n tá a kà á lẹ̀ yìí. ẹni tó jihadu wá ní jihadu lóore ju gbogbo tẹ̀ wí lọ. wọ́n jara jára wọn Umar Umar wá jágbe

Ngbọ ọlọ́run ní látàrífà wá sí wá sàkún. Ẹ má jóhun yín ọmọ ga lórí ohun anabi. ga lórí ohun Alátajà kún alábàádì. Òun ló mú wọn gbà pín. Ìmọ̀ fa nǹkan mọ́ra lọ. lórí mímbàrí ànábì bí ìgbà tá à ń pariwo lánàbì lórí náà ni. ó mà rújà gbọmọ wọn. wàlá tájà ńlẹ̀ òbílẹ̀ kọ́ọ̀lì kàjárì bá rí ọjọ́ tí ó sì ń ṣe yìí ọjọ́ jimá ni. ìgbà tí wọ́n wá kírun tán Umaru ní òun wá wọlé wọ́n ṣàfihàn tó fi máa tó ń fi ọwọ́ àlọ́ba ànábì léèrè tí wọ́n jọ ń fà pé a fà lálàájì lómi a máa tọ́jú masáàsì pé lọ́lọ́lá jihadu ni wọ́n ní lọ́lọ́run fi wá aṣọ àyà ìkàlẹ̀ pèrè ànábì sọ fún wa pé ajá lè tó ṣe kọ́ ẹ̀ta ẹ̀fẹ́ fi pé ẹ̀hún fún alálàájì lómi àti ìmárata almasiri lára pé ẹ̀rí masáàsì ara mi wọ̀ kàmáníà. ẹ fi ju ẹni ọgbọ Ọlọ́run gbọ́ àtọjọ́ kẹyìn. wàjà àdàbí sẹbìlì láàyè. títún jagun sójú ọ̀nà tọlọ́run. atọ sáwọn nàìjíríà lọ. Ọlọ́run ní ọjọra wọn. ó fẹ́ pààyè tí ń jagun sójú ọ̀nà Ọlọ́run tóbi ní ládàá ju gbogbo tiwọn lọ. bàbá wa wáyà yẹn ṣáájú àfẹ́ forí sọ ara wọn ṣùgbọ́n àwọn àfẹ́ẹ̀sì gbà wípé kò kòforí sọra wọn a lè pé tèyí tó ṣáájú yẹn òun ní ń bá yà á lọ ṣùgbọ́n wọ́n tún wá ń padà tún gbé wá lẹ́yìn tí àwọn èèyàn gbàgbọ́ tán òun làdí ìsìtọ̀ wá. ọlọ́run ní ẹ má fi wéra wọn aládìí náà mànú ìwọ́tọ́ jẹ́ rí. tó wá ń ròyìn iṣẹ́ tó ṣe nígbà kúfúrú ọlọ́run láwọn tí wọ́n gbèmí ọlọ́run gbọ́ wa. ajaru ajadu fi sabilillah. tí wọ́n tún ṣe ìjírá wọ́n kú ò nílùú bàbá wọn wọ́n lọ lú mi nítorí ìtọ́lọ́run wọ́n fi gbogbo owó wọn lẹ̀ bí amòwà lè yé mu wa. wọ́n jẹ̀mí wọn lẹ̀ pé tí kú bá dé ó dín náà nù. ọlọ́run ní àádọ́mù dára jẹ́ báyìí àwọn lẹ́tàn wọn tóbi ipò wọn tóbi lọ́dọ̀ ọlọ́run. wọ́n lẹ́ ká òun lè bá ètò. ọlọ́run láwọn lẹni tí wọ́n ti jèrè. yóò ṣírò mímú rọ́pùn bẹ̀rẹ̀ àmàtí mímú. ọba àwọn odùn wọn nú yóò fi ìkẹ́kàn látọ̀dọ̀ rẹ̀. yóò fi dùn wọn nú wàrẹ̀ ni ní àtìyọ́nú. wọ́n náà sílẹ̀ ó. yóò tún fi wọ́n sálìjánà kan àlìjánà wo àlìjánà tó jẹ́ pé níyà èyí tí nàímú ìgbádùn nínú làáìsì ni a máa ń pè ní nàímú wàrọ̀gádì títẹ̀mí kọ́lẹ̀ kọ́mọ́mú dààmú wá ah, wàrọ̀gádì yìí. àti kéèyàn máa tẹ́ gbọgbọ́ nínú ìgbádùn ọlọ́run láti fi ilẹ̀ fáwọn ọjọ́ wàlìjánà tí wọ́n bá ti wá wàlìjánà tán ọ́ọ́lì ìdínà bí i àbàdá ọlọ́run níbẹ̀ ni wọ́n máa gbé láéláé. ìlànà ìjà ò wáyé ọ̀nà rẹ̀. ọlọ́run lẹ́sàn tó tóbi ọbẹ̀ lọ́dọ̀ wọn ọlọ́run ọlọ́run mọ́sálá ìsẹ̀nà kọ̀ọ̀kan wa tó tóbi èyí tá a gbọ́ lónìí jó ṣe aláǹfààní ọlọ́run má ṣe láwùjọ fún wa má ṣe lágbọ̀mọ́. arójú adúpẹ́ arójú ara ààyè gbọ́ tó ní. àmọ̀ arójú ara ààyè wí tó ní. Ìyá lè rojú kára ààyè gbọ́tọ̀lá. Arójú kára ààyè gbọ́tọ̀lá. Arójú kára ààyè gbọ́tọ̀lá. Arójú kára ààyè.